Dunni kan máa ṣera ẹ̀ léṣe ni o ẹ̀ẹ́ ni mo sọ fún yín tẹ́ bá wọ́n pé Dunni ṣera ẹ̀ léṣe má dà sí. wọ́n ní kan tó bá téèyàn ò bá nígbà tó bá di olówó wọ́n ní táríkà báyìí lèèyàn ti ń kọ èmi ò fẹ́ máa máa ṣe rọ́bọ̀tì bẹ́ẹ̀ ló máa máa rọ́rọ́rọ́ sórí drugs tó fẹ́ pè é. gbogbo àwọn sẹ́yìn ló padà school. ẹ ẹ ní sùn. o ṣe o. ẹ wẹ́wẹ́ dúró dúró gbé dúkì yẹn gé gbé náà gbé gbé gbé lè bá. ó yá ṣẹ̀ṣẹ̀ gbé sílẹ̀. nínú ilé yìí náà. o ṣe o thanks. ẹ ṣe kò tọ́ pẹ́sẹ̀. ẹ wá wá wá mi ṣé o ti jáde ṣé nílé ló wà látàárọ̀. nílé mo rìn látẹ̀kùn àti mi. nìṣó nínú ilé. ṣé kò ṣe. no drop ooo tí ẹ̀yẹ kò padà sí kò nìṣó nínú ilé fún mi. bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ni kò ṣe máa nìṣó nínú ilé. ṣé bó ṣe múra láti inú ilé látàárọ̀ lélẹ́yìí má jẹ́ kí n rírú aṣọ yìí lọ́rùn ẹ̀wọ̀n nínú ilé mi kí ló dé. ṣé nǹkan tí mo wọ bad mi kí ló tẹ máa ń kọ̀m̀pìlẹ̀ láti nǹkan tí mo wọ. nǹkan tó wọ tó wọ báàgì nínú ilé mi wọ nǹkan tó kó sí ọba sí bọ́ra sí òkú tẹ̀ bá kọ̀ọ̀kan. inú ilé tìmísà ni mo lè wọ ẹni tí mo. lè wọ ẹni tì nínú ilé mi. just let me be free in your house. ẹ̀fà wọ ẹni tí mo wọ́n ẹ̀fà wọ aṣọ nínú ilé mi wọn. kí ni ó fariwo ń ṣe? ọlọ́run jẹ́ kí dùn ní kò ṣẹlẹ̀ léṣe kí ni èèyàn wọ èèyàn kan wọnú ilé tó fariwo ṣàlejò ní gbogbo wánú ilé yìí ni wàhálà dunni pọ̀ o wàhálà ẹ̀ pọ̀ òun ni ọ̀fun gbẹ̀hún ìgbà wọn náà ń pè nǹkan bọ̀ wọn tó sáàbù náà ni òun yìí lórí kí ni kíní. tó bá ní mo embarrass òun mo embarrass ẹ náà ni after all mo yá mi. ẹ̀gbọ́n náà ṣé nǹkan tí mo wọ bad ni nínú ilé àǹtí mi tá àǹtí mi fẹ́ fún alápatẹ́ńṣọ̀n. mo ìṣèlú jábúrò mi ojú ọmọ ìyá mi kó wá máa wọ̀wọ̀ kú wọ̀ nínú ilé mi mi ò gbà. dunni kan máa ṣera ẹ̀ ni o ẹ̀yẹ́ ni mo sọ fún yín tẹ́ bá wọ́n pé dunni ṣera ẹ̀ má dà sí. èmi ò fẹ́. Ah, tanti mo ba le trust mi as àbúrò wọn tó ba le trust ọkọ wọn <laughs> definitely àǹtí mi ní big problem nìyẹn. Enjola? Sir? Ìgbà ló máa kọ́ high school náà? Tí mo yẹ kí n padà ní two weeks time. Two weeks time. Ó máa ti fẹ́ kàwé ìtàn náà ní ẹ̀kọ́. Àbí ọgọ́rùn-ún. That's nice. Báwo ni láàrin? Ah, Dùní ah, báwo? Báwo ló dé? Wà pàjá rẹ̀, kò tí ju bíi five seven minutes lọ. Jọlá lòun take nap kàn ní kí n fi ẹlẹ́kọ̀ọ́ kò rest wàhálà yín obìnrin pọ̀ ṣé ní ilé kò sinmi díẹ̀. ṣé bí ìgbà yìí wọ́n wà látara. ìyá ìbá mi wà mọ́ àwọn Facebook ìgbà tí wọ́n wà bọ́rin látẹ̀kọ̀. àbí wà bọ́rin o kò wá sí sísẹ́mù yàrá ẹ̀ òṣìṣẹ́. Ah, mo kàn ń lo fóònù náà. ò ń lo fóònù ẹ̀ anyway parapọ̀ parapọ̀ parapọ̀ dìde kó paramọ́. tó dé. ọ̀wọ́ bó ṣe múra kí ni mo sọ fún ẹ lórí ọ̀rọ̀ ìmúra nínú ah, ilé yìí ẹ tún ti dé. mo tún ti dé. ẹ má fura yín lápá tẹ́ńsọ̀n tó yọ náà ẹ tún ti dé. kí ló dé nínú ilé mi mo ní kó má máa wọ̀wọ̀ kú wọ̀ nínú ilé mi kí ló dé. ẹjọ ẹgbà mi nílé àǹtí mi mo wà. pàtó wà nínú ilé àǹtí ẹ kọ àǹtí ẹ lè sọ pé òun ò fẹ́ kó wọ̀wọ̀ kú wọ̀ nínú ilé òun is there anything wrong with that. there's nothing wrong but ah, nǹkan tí mo wọ ni nǹkan tí bá ní ni máa wọ̀ náà. nǹkan tó bá ní kọ́ ló máa wọ̀ sójú tó bá wà ní campus ìfà tó bá wọn ẹ̀kọ́ wọlé tó bá kò kàn mí kò tiẹ̀ kàn mí ṣùgbọ́n nínú ilé mi bíbáyìí àwọn àlàó dà. ẹ má dẹ̀ kí n ṣe ọṣọ yín háì wọ́n fi aṣọ sáré fẹ́ hà ah, mo ní mi ò fẹ́ mo ní kó má wọ orú aṣọ bá inú lẹ́nu kan. èyí diola ọ̀la diola ok kí diola náà change. ọjọ́ òlẹ́fẹ́ gbẹ ní kẹ̀tẹ́ ní complain pa diola lọ́jọ́ kan. ok kí diola náà fún mi nísìnyí kí diola bá fún mi ní ẹ̀jẹ̀ rúru. ẹ fọyín ní sinmi àti mi fi mí lẹ̀ jàre. Ah, nǹkan tí mo ẹwọ àti mi ẹwọ ẹwọ éjì tí mo wà ní mo ní láti ní fọ. éjì tó wọ ni mo ní kó má ní fọ mo ní um, I'm a married woman and a married man wà ní ilé yìí ìyẹn ọmọ ṣe kí lè máa ń try láti sọ́nsìn. èmi ò mọ o. kí lè ń try láti sọ́nsìn. mi ò mọ mi ò fẹ́. kí ni kí n try láti sọ́nsìn tí kò yé mi. mi ò fẹ́ mi ò fẹ́ ọkọ mi wà nílé yìí náà. ìyẹn so and so what. mi ò fẹ́ ọkọ mi bí ẹgbẹ́ lọ jẹ́ sí mi. ọkọ mi lè jẹ́ gbọ́ sí èmi náà mi ò fẹ́ ah máa wọ̀ wọ̀kú ọmọ ilé mi mọ́ eh, eh, eh, máa wọ̀ wọ̀kú ọmọ ilé mi mọ́ kí ló dé. èmi gbóná mọ ẹmọ ẹmọ ẹ wọn tó wà ń ta tó ń wọkọ yín. ok o tẹ ja ṣàlàyé fún mi bóyá o ti gbọ́ rẹ̀ bóyá gbọ́ rẹ̀ fọkọ mi ó yá sọ fún sọ mm. fún mi mm. o sì introduce ọ̀rẹ́ sọkọ mi wọ̀ kú olú lẹ́mìí mọ́ o má wọ̀ kú olú lẹ́mìí mọ́ wà á padà bẹ̀ mú bẹ̀ sọ̀rọ̀ kúrò wọ́n ti rẹ̀ fún mi. àwọn láyé ti pọ̀jù jáde wọ́n láyé ti pọ̀jù fẹ́ẹ̀ mi ọdún lẹ̀. irú àrífín òṣìwò nìyẹn yóò máa wà nínú ilé ó máa wọ̀ wọ̀kú wọ̀ tí ó máa wọ̀ ètò sọ́ràn lẹ̀ àwọn ètò ṣídìí sílẹ̀ nínú ilé nínú ilé lọ́kọláya ọkùnrin dẹ̀ máa wà nílò máa lọ ó máa bọ̀ ìyẹn náà máa ṣe pọ́pọ́ orí ìkọ̀kọ̀ ó máa gbójú sábẹ́ ẹ̀gùn báyìí ó máa kà ó máa kà kọ́ńtà onírọ̀ òṣì. àbábá lowó wà mi ò ní gbà mi ò ní gbà o mi ò fẹ́ àbúrò mi ni mi ò ní gbà. akàn akàn ṣera ẹ léṣe dànùdànù akàn akàn ṣe kí ni jọ kí ni tọmọ yẹn wọ̀ sí tó fi embarrass ọmọ yẹn. kí o wọ̀ wo orí nǹkan tó wọ̀. o kàn tẹ embarrass ọmọ yẹn. wo orí nǹkan tó wọ̀ bó ṣe wọ alọ́jọ́ yẹn náà tó máa tó máa rìn kiri nínú ilé tó máa yídi tó máa yídi tó máa yídi tó máa kó dẹ̀ ní wọ́kọ̀ tó tẹ̀ ṣe kí ni kọ́mọ tí àbí kò wọ aṣọ tó balẹ̀ bí kaba tó balẹ̀ tó kàn máa fi lára ẹ̀ o ní láti wọ pẹ́pẹ́pẹ́ irọ́ ni o tí o bá ti kó gbogbo ilé síta kó kó gbogbo ilé síta irọ́ ni. ẹ̀yin mọ́mì tẹ̀yin kan ti dàgbà lẹ́yìn tẹ́ ti bímọ kan ẹ ẹ kan ṣe múra báyìí. inú ilé mi ṣáà ìgbà tẹ́yìn lè múra báyìí wá àtọmọ yìí lè múra mọ́ ọmọ tó ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ ní jíjí ayé ẹ̀. inú ilé mi ni mo wà mo lè wọ ẹni tí tó bá wù mí. ẹ jọ kí ni ọmọ yẹn wọ̀ tó bá dìjú. kí ni ọwọ́ tó bá dìjú nílé nílé ọkọ àǹtí ẹ̀ nílé ilé àǹtí ẹ̀ o sì máa ń tiẹ̀ nìkan ló gbénu ilé àǹtí àtọkọ ẹ̀ ló gbénu ilé ó lọ ń wọ̀wọ̀ kú ọ̀kiri inú ilé ẹ̀yin ọkùnrin dẹ̀ ní àdọ́tòrí ọlọ́run o. ẹ̀yin ọkùnrin dẹ̀ ní kí ló mìn. èmi ò mọ. so o sọ fún mi pé mi ò mọ ejò kan ni wọn kì í jẹ ní àbí kí ló sọ. èmi ò mọ èmi ò gbọ́dọ̀ fi gbogbo nǹkan náà kọ́lé ẹ̀ máa fi ń dẹ yẹn máa fi ń dẹ pàkúté fún kínní kò ń gbogbo yẹn lè fi dẹ pàkúté ẹjọ ọmọ ọlọmọ ah, ah. tó dàbí àbúrò àbúrò ìyàwó mi ṣé ńgbà tí wọn ọdẹ ṣe mí táyé ò ṣe mí kí ni mo fẹ́ ṣe kí. ọkùnrin ní èrò ọkùnrin yìí ò kí máa ṣe gbogbo kíní bẹ́ẹ̀ yẹn a lè sọ pé o ò ní wo kọ́kọ́ lọ́dọ̀ kọ̀kọ́ ọmọ yìí ló dé bad o kíní kọ̀ọ̀kan àwọn tí lè wá ta sí mi o àbúrò mi ni o ọmọ ìyá mi ni ṣùgbọ́n mi ò mi ò fi mi ò fi fi ẹ bá ọmọ ìyá mi kọ̀ọ̀kan ṣeré rárá mi ò fi ẹ bá wọn ṣeré rárá mi ò fẹ́ bá wọn ṣeré rárá o. ṣé mo ọmọ ah. yẹn bó wọ aṣọ jù kan wà ló kéré jù bó wọ aṣọ kan wà ló ti fàyè sílẹ̀ jù bó wọ kan lọ. bẹ́ẹ̀ ṣé wò kí n rí. òun ní ọmọ yẹn lára. ìwọ tó yẹ kó máa sọ fún. kí ni bẹ́ẹ̀ tó yẹ kó máa sọ fún. bẹ́ẹ̀ mi ò ṣe dẹ́sí nulẹ̀ mi n kẹ́ àwọn ọ̀rẹ́ mi bá wà nulẹ̀ kó dáná ó yẹ kí wọ́n wọ̀ ń sì ní ìyẹn ṣé wọ́n lè gbà fọmọ ìyá tiẹ̀ máa wọlú yẹn kiri nínú. o ń sọmọ ìyá mi mo sọrí náà. ok tó bá jẹ́ ọmọ ìyá tiẹ̀ ṣó lè gbà fọmọ wọlú nínú. kí ló dé tó lè wọnú lé. kéèyàn fi ọmọ kan ṣo báyìí kó fi bá kéèyàn fi ẹnu kan báyìí kó fi bá ọ. ṣé ọmọ yẹn ṣó wọ sọ. òun sọ̀rọ̀ lọ báyìí òun sọ̀rọ̀ báyìí tó bá jẹ́ ọmọ ìyá tiẹ̀ ló ń gbé bí báyìí tó ń wọ̀wọ̀ kú wọ̀ yẹn ṣé wò ní sọ pé kó má máa wọ̀ pọ̀ sáfù rẹ̀ bá wa. ṣé ó ń wọ aṣọ yẹn jáde. kò ń wọ̀ jáde ó mọ̀ kan tó ń wọ campus. Oh, the sí campus yẹn kí ló pọ̀ ẹ̀. ó ti ṣe nǹkan tó ń wọ̀ ní campus náà nínú ilé. ok ní are you concerned about nǹkan tó ń wọ̀ ní campus àbí nǹkan tó ń wọ̀ nílé. èmi ò tiẹ̀ ran nǹkan tó bá wọ̀ wọ̀ campus ó ní nǹkan tó máa wọ̀ nínú ilé tèmi a máa strain ẹ̀ ni. kí ló dé o ní láti sọ aṣọ tó lè máa wọ̀ nínú ilé mi fún mi kò lè wọ̀ ọdún ilé mi. jọ kí nìkan tó ń protect. wíwá ni fún kí i'm protecting my hope i'm protecting my marriage. ṣé o sọ fún mi pé because wọ́n ní show me your friends and i will tell you who you are. ó mì pé tó bá máa àwọn ọ̀rẹ́ náà same thing ni wọ́n ah, ọkọ̀ àti ẹ̀yìn ló dé bad o ah má wọ̀ọ́rì má bá wọn kúlá ṣé wọ́n kúlá rè má wọ̀ọ́rì a máa lọ kí wọ́n. so òtún trust àbúrò rẹ èmi mọ òun sọ pé òun sọ pé ok kí ni o ṣe ṣáà níbi tá àbúrò tí àbúrò yà ó ti ṣe ọmọ fún ọkọ ẹ̀gbọ́n ẹ ẹ ẹ ǹjẹ́ wàá ẹ sọ pé ẹ sọ pé ẹ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa ah, ọ̀nkú à ọ̀rẹ́ máa wọlé ọ̀nkú torí kó fẹ́ gbowó lọ́wọ́ ọ̀nkú ó máa lọ gbé girlfriend ó ma ó tiẹ̀ wá dáadáa ni no be new thing. ní ládàáda ní ládàáda ṣé ọmọ yìí ló ní mò ń wò ni àbáwọn ẹ̀ ni mò ń wò. òun wọ̀wọ̀ kú wọ̀ o lè wo o dẹ̀ lè wo àwọn ọ̀rẹ́. tó o sọ pé mò ń wo. àti níbi tí ọkọ ìgbọ́ ti ń bá burú ìyàwó sùn tí sọ́ọ́ fi fọ́ra wọn lóyún rí. o ṣe mọ̀ pé nǹkan tó sọ ń rún mi nú. o lè máa fọ ẹ lórí pàápàá lókè ẹ. o ń wọ mi lẹ. o lè fọ ẹ lórí àbúrò. o embarrass personality mi wípé èmi pé ọkọ ń fà burú ìyàwó ẹ lóyún kí ló fi mí pè. ẹ bí ẹ bá mi bí àǹtí mi ṣé èèyàn ṣe èèyàn múra ni mo múra ni àǹtí mi á wọ ara ètò mi. mi ò gbà àwọn obìnrin mi lè gbà o choice oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni títí èmi ọládùn ni kò gbèrègbè mi ò ní gbà. tó ń balẹ̀ accept nǹkan tí mo wẹ̀ mi wálé wọn mọ́ ni àwọn àǹtí mi ti bá lọ sọ́dọ̀ àǹtí tolú wọn ń complain na clearages ọ̀wọ́n nìkan ni wọn máa fọ́n lápá tension kọ́ máa ní blood pressure láti kékeré wọn. ẹ kìlọ̀ fún dùn ní òun burúkú ló o ọ̀rẹ́ ọkọ mi lè wọlé náà àbúrò ọkọ mi tó jọkùnrin lè wọlé náà ọkùnrin is ọkùnrin and ọkùnrin will always be ọkùnrin so mi ò fẹ́ and it's for her own good. mo kọ́ tí mo tán tí mi tán tọkọ nike everyday ìjà ẹni ọ̀la wàhálà ìjà. tí gbogbo ọkùnrin mi ì fẹ́ sọ pé bóyá àwọn ọkùnrin kan àwọn ò lè ṣe é ẹ tó ẹni sẹ́ sọ pé kò lè ṣe yẹn gangan gan ẹ mọ nǹkan tó lè ṣe so tí tó bá dẹ̀ ti jẹ́ tèmi mo lè fà á létí pé má wọ nínú ilé mi tí nǹkan tó ṣe yẹn dáa. bọ ẹ̀gbọ́n náà ok mi ò báyọ̀ nǹkan tí mo wọ bad now ni àǹtí màá wọ ọ̀rọ̀ àtijọ́ rẹ̀ kí wọ́n mọ̀ wọ́n okay. ilé àti ọ̀nà wà inú ilé ló ti wọ̀ ọ́ èmi kẹ̀dẹ̀rẹ́ mi yòwó bẹ̀ ìlànà wo bẹ̀ ni mo dé. ok tí wò bá sí ilé tẹ́mi ò sí ilé tí any of your friends wá nú ilé mi báyìí tọkọ̀ bá tọkọ̀ tọ́ba lọ kì í mọ́lẹ̀ tán lọ ọ̀rọ̀ ìpè ńkọ́. èmi ò èmi ò láwọn ọ̀rẹ́ rẹ́pì mi ò ní ọ̀rẹ́ tó máa rẹ́pì yàn. o trust gbogbo ọkùnrin fẹ́ máa trust gbogbo ọkùnrin náà máa fi nǹkan dẹ pé ok ẹ èmi mọ àwọn èmi mọ àwọn ọ̀rẹ́ tí mò ń bá rìn wọn ò lè rèpọ̀ ọmọ lọ́mọ. òṣè ní àwọn ọ̀rẹ́ tó bá rìn. ọmọ yẹn ó wà nílé àǹtí ẹ̀ ẹ jẹ́ kó ní fọ́ọ̀n ẹ jẹ́ kó wọ nǹkan tó wù káwọn àǹtí kọ̀ọ̀kan kọ́ má jẹ́ wọn gbóná. àjẹwò ló gbóná jẹ́kẹ́jẹ́ mi tiẹ̀ gbóná ọmọ ìyá mi ni mo lè lè bá sọ tọrọ tó bá ti ní you see yes ẹ̀mú ọ̀yá ẹ̀ òjòwú títí títí o tún lè gé o lè o lè differentiate line between between your family and your friends. oh sorry o between my family you say. yes na o oh, tí family ò bá fẹ́ fọwọ́ ẹ̀sìn bí sọ́wọ́ ẹ̀ ń gbé ah irọ́ family máa jókòó family máa jókòó sínú ilé ẹ̀ ni o tọ́jú sílé wọn tọ́mọ yẹn bá nǹkan tó ṣe fọ́mọ yẹn sìn tó bá ah. fẹjọ́ sùn mọ́mì kí ló kí mọ́mì mọ́mì náà mọ́mì gan mọ́ mi náà mọ́mì gan mọ́ mi. mọ́mì mọ̀ pé o ò ah, gbàgbọ́ mọ́mì mọ̀ pé o ò ní tìjú mọ́mì gan máa bá sọ̀rọ̀ ni mọ́mì máa bá sọ̀rọ̀ ni pé òun náà ṣe máa lọ wọ owó ọ̀pọ̀ bẹ́ẹ̀ nù lé ọkọ̀ àǹtí ó ṣàmù pàǹtí ò ní gbà mọ́mí kan mọ̀ pé mi ò ní gbà náà. ẹ jọ ohun tó ọmọ yẹn wọ kí ló fi ní wa lára. ó lè máa ní ìwọ lára ó ní èmi lára. kí ló dé nǹkan tó wọ onúlé ló wà kó wọ jáde náà. ó lè máa ní ìwọ lára ó ní èmi lára. ọmọlọmọ dẹ ó dẹ láì lò síbí ó jẹ́ ń tù lóde wá ara ẹ̀ èmi náà dẹ jókòó lórí magazine mi. lórí magazine yẹn tó ń kà tó ń kà tó ń ṣe báyìí tó ń ṣe báyìí ó rò pé mi ò rí ẹ bó ṣe ń kà tó ń ṣe báyìí. alábòsí alábòsí. ṣé èmi ò ní ọmọ fẹ́ ọmọ wa lẹbi sí ọmọ pínpín ní. gbà mélòó non child grow gbà mélòó lọ́mọ fi ń dàgbà níbi kábàlà bàbá dúró sí ibẹ̀ lọ́mọ kékèké ń bá àwọn iná bí sí ẹyin náà tọ́ bí sí ah, ọlọ́run sọ ọmọ yìí máa ti ń dàgbà ó ti máa ti ń dédé. àpèṣẹ́ ti ṣe ọlọ́run láyé ẹ̀ mi èwo wà ní tèmi láti máa wù kò tí ẹ̀ ọkọ̀ sí mi bí òwú ọmọ yẹn pẹ́ méjì rí. kò lè ọkọ̀ sí ẹ̀ máa wọ̀ wọ̀ wọlé tèmi. ó mà wá lágbára báyìí. máa wọ̀ wọ̀ wọlé mi. I mean, but Auntie mi ní láti take it very very easy. But báwọn ṣe ń ṣe, she's really teaching me in the wrong way. Táwọn bá ṣe ṣe spare sí mi, wọ́n ki kí kí máa kí máa ní feelings for ọkọ wọn nìyẹn because she's really pushing me outside. One wá ń tẹnu mọ́, ó kò embarrass ọmọ lọ́mọ. Ọmọ tó jẹ́ pé kò rí tèmi gan rò, èmi gan wọ̀rí tí ẹ rò ohun call attention wá sí èmi kẹ̀dẹ̀ rèé ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ títí ẹ̀ náà ni mò ń ṣe mò ń protect òun náà bí mo ṣe ń protect ilé mi mo tún ṣe ń protect àbúrò mi so mo mọ nǹkan tí mò ń ṣe o kẹ́nìbọ̀dì má bù mí mo mọ nǹkan tí mò ń ṣe mi ò gbà mi ò gbà nìyẹn. nǹkan tí àbúrò ẹ wọ báwo ló ṣe fẹ́ fún ẹlẹ́dìk for God's sake èmi èmi gan tí mo jẹ́ ọkọ ẹ mi ò wà àbúrò ẹ pẹ́ méjì mi ò tiẹ̀ rí wò. obìnrin lòun náà mo mọ̀ pé one day one day ó máa rí reason nínú nǹkan tí mò ń sọ. So as a woman o èmi ò lè gbà yẹn mo ò lè jẹ́ kí sísítà mi kó wà lọ́dọ̀ mi kó máa dress indecently tí ọkọ mi dẹ̀ wà ń bẹ̀ even if tọkùnrin yẹn ò bá complain I as a woman I have every right to complain. kò sí béèyàn ṣe lè gbọ́ ọlọ́run tó pé àti pé kí ìyàwó àbúrò ìyàwó mi àbúrò ìyàwó tèmi gangan kó wá máa wọ kíní à ah, ọlọ́mọ àjẹ kéṣù lò wá o. <laughs> tí o bá sí nǹkan mi bẹ́ẹ̀ kò yẹ kí ìyàwó àbúrò èmi ò tiẹ̀ ní gbà ó depend lórí irú èèyàn tí ọkùnrin gangan jẹ́ fúnra ara ẹ̀ um, kì í ṣe gbogbo àwọn obìnrin tó seduce ọkùnrin náà lọkùnrin ń fall in love fún dó èèyàn ni wá o gbogbo wa èèyàn ẹlẹ́ran ara ni wá kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n èmi fẹ́ sọ fún yín pé àwọn ọkùnrin ọkùnrin kan wà tẹ́ pé wọ́n ní discipline gan ohun tí wọ́n bá fẹ́ ṣe náà máa ṣe. I won't accept it in that way for a, a kind of lady to be dressing anyhow in my house. Èṣù máa dá nǹkan lẹ̀ sínú ọpọlọ èèyàn nítorí pé ọlọ́run ọba tó dá wa ó jẹ́ kó yí wa dáadáa pé tóbi bá ti tó tó bá dépò bàlágà ó gbọ́dọ̀ máa fi gbogbo ó gbọ́dọ̀ máa kọ́fà gbogbo ara ẹ̀ ni so that àwọn èèyàn òfin lè máa rorò kúrò pẹ̀lú ẹ̀. tí ẹ yàtọ̀ fọ́kọ́ pàpà ọ̀rẹ́ ọkọ lè wá ẹlòmíì tún lè wá báwọn lálejò tírú ẹ̀ bá tiẹ̀ ń ṣẹlẹ̀ bí ọ̀bà sọ̀kọ gan lé ọ̀rẹ́ ọkọ pàpà lè ṣàìdá pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ mi ò fẹ́ àbúrò tí máa wọ̀wọ̀ kú wọnú ilé mi mi ì fẹ́ bí gbọmọ ọ̀dọ̀ bó wọ̀wọ̀ kú wọ̀ máa lé dànù bí iná mọ ibi iṣẹ́ gẹ̀ẹ́ni ṣọ́ọ̀bù tó wọ̀wọ̀ kú wọ̀ tó ń pọ̀kọ̀ púpọ̀ oṣù wáṣọ máa lé dànù mi ò fẹ́ wọ́n ní kan tí ọba nílé ilé yẹn ń protect ọmọ ìyá ìmọ̀ ọmọ yìí ẹ̀jẹ̀ màá ní so òun sọ fún mi so ó sọ fún mi pé mi ò lè mọ̀ yàtọ̀ láàrin mi ò lójú tì ló ń sọ yẹn ṣe bẹ́ẹ̀ yẹn ọkùnrin ni kí ló mẹ́gbàá ṣe ṣe ẹni pé ìdùnnú ṣe ó ti ń bà àwọn ọkùnrin jẹ́ ó ń wọ́ wa ó sọ pé àní value ó ní àlámọ̀jú kúrò ó ní àmúgbèjò kan náà kí n jẹ́ oh. ó ń dùn mí. ọkùnrin ọkùnrin tó máa rọrẹ ìyàwó ẹ tó máa tó máa ṣojú ṣojú ṣojú ṣojú sí. èmi ò sọ oh, àwọn ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin sọ́nà ni àwọn ọkùnrin lèèyàn máa sọ pé kíní ọkùnrin tí ò mọ kò mọ kò mọ ọkọ tí wọn mọ ọkọ tí wọn mọ pé kíní kíbi kan lèèyàn ń nọnu sí. bí tó bá ti gbọ́ mọ́tò náà ń tiná ṣùgbọ́n irọ́ o. ẹ jọ ń torí irọ́ o. ẹ kó má dànù pé bóyá èmi ni mò ń gbé ọ̀rọ̀ yìí lágbèjù ṣé nǹkan tí Dùnní ṣe fún àbúrò ẹ̀ ṣọ̀rọ̀ pé bójú mu kó dẹ̀ mú àbúrò ẹ̀ ó yẹn bara àzẹ̀ lójú mi má dúpẹ́ pé ọmọ yẹn ọmọ yẹn lẹ́kọ̀ọ́ kára ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ni. kò máa má dín gbajúrù ni òun àti ìjókòó síbẹ̀ kó máa bá mi sọ̀rọ̀ wà á mọ̀ wà á ní pé máa fọ́ etí mo ṣì ga tó ẹ̀ mi sọ máa fọ́ etí ẹ̀. tó o bá wa nà tó o bá ní kí kí ló fẹ́ sọ. ó ń gbómi lẹ́nu ni. kí lẹ fà tó fi ń gbẹ lẹ́nu. ó wọ̀wọ̀ kú wọnú ilé mi ni. nínú ilé ẹ kò wọ́n jáde kò ṣe kó wọ́n jáde orí ń ta nínú ilé ẹjọ́ ṣé bọ́ọ̀mù ìṣòwò ní kí ni kó wọ̀ kó wọ kó wọ kó wọ kó wọ sọmọ kó wọ sọmọ dọ̀bọ. kò bá ti sọ pé kó wọ pátá nìkan. kò lè wọ pátá nìkan náà bá ti ní kó wọ pátá nìkan torí o ẹ ká fi ẹnu ẹyọ kan ká fi ọmọ yẹn wí sí ìwọ orí kan tó rọ̀ nínú kan sọmọ yẹn ṣe ń sìn. ní sùúrù o. mo bẹ̀rẹ̀ pẹ́sọ̀ lọ́wọ́ ẹ̀ ló wọrú nǹkan yẹn nínú ilé tó bá jẹ́ Fúnkẹ́ ló wọ̀ nínú ilé tó ń rìn dìgírì kí ni wọ́n máa sọ. tó bá wọ̀ ó kó wọ̀ náà ibi nílé ló wà for God's sake ó lè wọ ọkọ tó ń wú náà. wọ́n wá búrẹ́ pé máa wọ orúkọ báyìí nínú ilé. kí ni kí ló tó ṣe lè wọ̀ nínú ilé tó bá fẹ́ kẹ́ ẹ wọ̀ wọn ò ní máa ṣe àwọn aṣọ yẹn jáde àwọn náà wá ṣe fún. irọ́ ìyá ìyá seventy ló yẹ kó wọ̀ ìyá seventy ni kó wọ̀ àbí ìyá ninety. àwọn tó act fíìmù náà ṣe fún àwọn ló ń wọ̀ ọ́nà ọmọ kọ́tọ́ fíìmù. àwọn tí wọ́n act fíìmù ni. àwọn tó ń ṣiṣẹ́ ní club house náà ṣe fún not a type. student lòun wọn ò dẹ̀ gbọ́dọ̀ wọ̀wọ̀ kú wọn school éèjì táwọn ọmọ yẹn wà yẹn éèjì tán lè wọ nǹkan tó yẹn éèjì tán lè wọ pátá jáde ni. pátá tọ́lọ́mọ yẹn wọ̀ o ètò ọmọ yẹn wọ̀ ò ṣe pátá o eh. ó dẹ̀ wọ̀ nínú orí ṣé bí wọ́n sọ pé òun rí ìgbà tó ní kó wọlé mo fojú tẹ̀lé wọlé òun because tó mọ̀ yẹn wọ̀ kò tí ì pọ̀ jù. olóhùn orí o òun orí ah. kan ó dẹ̀ mọ̀ pé kan tó wọ̀ pọ̀ jù nígbà tí wọ́n wọlé bí wọ́n ṣe ṣílẹ̀kùn tó wọlé tó bá ní orí tó bá lórí couch yẹn kí ló kọ́kọ́ wá sí máìlì kí ló fẹ́ oh. wà á kọ́kọ́ wá sí máìlì because èèyàn ní ẹlẹ́ran ara ni ah, lọmọ yìí dẹ̀ wá wọ̀ ní sisi rúgbà bó tiẹ̀ nẹ́lẹ́ tẹ̀. ṣé ìwọ òun rìndì máa dì mí ṣé máa ń rìndà níwọ nígbà tó ń ṣàjẹ́ òun rìndì máa dì mí kí ló kàn ẹ́ mo wọlé di ọlábí àbúrò ni ẹ̀ka ẹ̀ka àbọ̀ mà báwo ẹ̀ka àbọ̀ sà báwo ni ọlápẹ̀lẹ̀ mo dẹ̀ jókòó tèmi àǹtí ẹ̀ ń kọ́ ọ̀hún ilé wọn tèkì náà pẹ̀ ẹ̀ wọ́n tèmi ó láìdá ó bísẹ̀ ẹ́ ní òwò pẹ́ méjì because bí àbúrò ni o lè wo pẹ́ méjì. ká ní bó ṣe ń bímọ mo lè tè bímọ ni mo lè bí lọ́mọ. so kí wàá ní kí kí wàá kí. dẹ́kun sọ kí ní kan fún ẹ èmi ò kọ́sẹ́ mi fẹ́ ni mo fẹ́ èmi ò wá mọ̀ bí tó fẹ́ yí gbà bí tóun náà fẹ́ gbé gbà mi tiẹ̀ fẹ́ mọ̀ I don't want this in my house mi ò fẹ́ kó wọ̀wọ̀ kú wọ mi ò fẹ́ náà nìyẹn this is my home and I need to protect my home tóun náà bá marry tó bá gbà búrò sọ́dọ̀ ó lè dánmọ̀dọ̀ ló fẹ́ gbà kó ní kó máa nìkiri inú ilé ní hòhò wàhálà tiẹ̀ nìyẹn bọ̀ ní èmi ń tèmi o mi ò fẹ́ mi ò gba nìyẹn. gbogbo obìnrin tó bá ti ń ṣe báyìí nọmba one mm. ẹ trust ọkọ yín Number two ẹ ń sọ pé ọkọ yín kò lámójú kúrò nọmba three ẹ ń sọ pé ọkọ yín kò mọ kò mọ boundary nọmba four ẹ ń sọ pé ọkọ yín ẹ kò kò kò kò kò tiẹ̀ mọ̀ yàtọ̀ láàrin ẹbí àbí sì ṣe pé wọ́n ń ṣe èèyàn tí wọ́n ò di èèyàn tó mm. pọ́sibù kò ṣí kò ṣaṣọ àbúrò ìyàwó ẹ̀ wò. speak for yourself. àbúrò ìyàwó mi a máa bọ̀ pẹ̀lú miniskirt tí ò bá ti sí nǹkan míì lẹ́mìí ọkùnrin yẹn tó bá jẹ́ pé lóòótọ́ kò sí nǹkan míì lẹ́mìí ẹ̀ kó pọ́sibú kíyàwó àbúrò mi máa bọ̀ pẹ̀lú kó tiẹ̀ ní wọnú ilé mi. irú ilé ti tèmi o wọn ò lè mm, ná máa aṣọ náà máa wọ. bóyá the layer abel the sister even have the quality quality àṣẹ tó yí quality tó dájú ti tó dájú ti yàtà ń sọ gangan lọ what are you talking about she can tell someone. ní ọkọ mi tí ò bá ní any motive lọ́kàn ẹ mọ̀ ara ò kì í ṣòkúta tí n tábúrò mi dẹ̀ wà ń lé tí ọkọ mi tó dẹ̀ tó ń dress indecently at times uh, mi ò mi ò understand signal tó máa tó máa pass across ọkọ mi but I think èmi máa tí ọkọ mi ò bá complain èmi máa complain o èmi ò lè jẹ́ káàbúrò wà lọ́dọ̀ mi kó máa dress indecently just to avoid kí ó máa lọ pass wrong signal sọkọ mi so I think mo máa complain máa complain fún yẹn. sister in law tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀yìn náà kò yàtọ̀ sí àbúrò tí ìyàwó mi bá complain wípé bóyá àbúrò òun dírẹ́sì bákan àbí bóyá bákan òun gangan gangan fúnra rẹ̀ ló fẹ́ máa fi ọkàn ọkọ ẹ̀ sí nǹkan tí ọkọ yẹn ò fẹ́ máa ṣe ọkọ tó ní kí wọn mọ bá wí yẹn ó dàbí ẹni pé mi èṣù ti fẹ́ wà nù tiẹ̀ náà òun gan ló gbọ́dọ̀ kọ́kọ́ bá rú ọmọ bẹ́ẹ̀ wí. àkàkún àbúrò ìyàwó ọ gbọ́dọ̀ kàkún bí àbúrò tó ń papà ìta bá ṣẹlẹ̀ sí ọ̀ṣẹlẹ̀ sí àbúrò tó nìyẹn. we are all man we see what is happening in the alleys ah, ah, ọkùnrin jó mọ̀ bóorin gbòòrò even sometimes wà tó yẹ pé tó bá ń drive lọ àwọn madam náà ni wọ́n máa sọ fún ẹ pé ah, ó rọ́mọ ẹ bóyá dress ìwọ gan ti rí in the first place pé báwo ló lọ but náà tó máa tún put attention pé bọ̀bọ̀ see that size ah you no see that boy. surely ọkùnrin ó gbúlọ̀ kọ bọ́ọ̀lù ṣe dá gbogbo àná ni alleys bó róbìnrin wàá rí láti ṣó dẹ mọ̀. àbí o lè gbarú ẹ tó bá jẹ́ mi o àbúrò yìí bùn àbúrò ìyàwó obìnrin gan mi rò pé mo lè gbà kó gbé lọ́dọ̀ mi kì í ṣe gbogbo àwọn ọkùnrin náà ní bóyá ajá gbogbo èèyàn ló ní kíní i mean image ẹ̀ láti protect are you getting nítorí pé ìyẹn jẹ́ àbúrò ìyàwó is more or less a sister so i see no reason why tó jẹ́ pé ìyàwó máa sọ fún ọkọ ẹ̀ pé báyìí báyìí báyìí báyìí in that case tó bá ti ń happen báyẹn ìyàwó yẹn gogogogo lèèyàn ní láti bá wí fẹ́ mi ò fẹ́ mi ò mọ mi ò mọ ẹyọ obìnrin mi mi ò mọ ẹ lè aláwọ̀ ẹ̀ o ẹ lè aláwọ̀ àbúrò yín kó máa rìn òwò nínú ilé yín níbi tí ọkọ yín wà bó bá ṣe wọn ní kálukú ló ṣe ń ṣe nǹkan ẹ̀ o kò sí ní tèmi o dùn ní tí ògbéró ìgbé o àyèmí ò ní gbà mi ò ní gbà o ẹ̀yin tí wàá dì mọ̀ pé iná fẹ́ ẹ̀yin náà lè gbà bíi tèmi báyìí ẹ jẹ́ ká jọ kọrin kan náà ẹ jẹ́ ká jọ sọ fún ọ pé kò da ìwà àbàjẹ́ ni kọ́ má wọ̀ ọmọ kọ́ má wọ̀ ọmọ nínú ilé. ṣé o mọ̀ kó o ṣe hot feelings ọmọ yẹn. mo họ ṣé o mọ̀ hot feelings ọmọ yẹn ṣé mi hot yẹ ṣé o mọ̀ òkè ló kọ̀ mí. tí mi bá ti hot feelings tiẹ̀ kí la wá ń sọ ó wrong na. tí mi ò bá ti hot feelings tiẹ̀ kí la wá ń sọ ṣé mi ò hot tiẹ̀ bóde wá yẹnu lọ. no mo kàn bóyá o bá tó sí ọmọ yìí ò dáná o. má bínú jẹ. ọ̀rọ̀ má bínú kọ́ ọmọ yẹn kó lọ bẹ̀ mi ò sọ fún ọmọ yẹn kó má bínú ó yẹn bá ọmọ yẹn kó dẹ̀ dá wà tó dá mi. mi ò bẹ̀ kó má wọ̀ wọ́n nínú ilé mi. ó ń gbọ́ bí mo ṣe sọ̀rọ̀ jẹ́ ọ̀la mi ò ní bẹ̀ mi ò ní bẹ̀ má wọ̀ wọ̀ pọ̀ wọ́n nínú ilé mi. má wọ̀wọ̀ kú wọ̀ nínú ilé mi kó má wọ aṣọ tí ò bá gbà mú mi ò fẹ́ mi ò fẹ́. but seriously mi ì dá àǹtí mi lẹ́bi o gbogbo reaction wọn she's just trying to prevent her harm. she's trying to protect her family her husband torí tí èrú rẹ̀ ọmọ tíyàn bá wọ́ọ́rọ̀ nǹkan báyìí èèyàn ń try láti call attention ọkùnrin ni àmọ́ lóòótọ́ ká má tọ̀ra wa o tí n bá ń ṣe pé ẹ̀mí ẹ̀mí sùúrù wọnú mi ni n tí ọmọ yẹn wọ̀ bad as in ó bad ọlọ́run ló kàn fẹ̀mí sùúrù sí mi lọ́kàn tí n bá ń ṣe bẹ́ẹ̀ ni ah, ah, tọmọ téèyàn bá kàn dé láti ibi iṣẹ́ tó kàn sílẹ̀kùn tíyàwó sì ń lé tó kàn rí nǹkan tọmọ yẹn tẹ́ sílẹ̀ ẹ bá ń gbọ́ ó tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níwájú àwọn ọ̀tá mi ẹ̀yẹn gangan náà ń pè oúnjẹ sílẹ̀. For the youth out there, I don't think it's really polite ká máa dress anyhow tó yẹ bàbá ṣe dress náà wọn kò ń ṣe máa approach wa tá a bá ṣe present ara wa lèyìn náà ṣe máa present ara náà. So we have to be up and doing and know what we're doing so èmi náà lè gbá relé tó bá jẹ́ ilé ọkọ ni mo wà mi lè gbà kẹ́nìbọ̀dì kó máa wọṣọ bẹ́ẹ̀ níwájú ọkọ mi pé ọmọ nínú lèmi o tó bá dẹ̀ fẹ́ lọ bẹ̀ o lè wọlé kó lọ bẹ̀ o pé yẹn sí níbi tẹ́ ti sí. ẹ oorun ní aná ní gbọ́dọ̀ bí ọ. o fẹ́ lọ bẹ̀ o fẹ́ lọ bẹ̀ kí n tiẹ̀ kí n tiẹ̀ kí n tiẹ̀ lábòsí. ah o ga gan. kí n tiẹ̀ kí n tiẹ̀ lábòsí. ah o ga gan àdùnní ó ga